Ẹ̀yin èèyàn lé, ẹ káàbọ̀ sórí channel mi o. Èmi ọmọ yín Máṣọ́lá ni o. I'm welcoming you back to my channel. Gist tèmi ni pé bàbá Kábíyèsí wọ́n bá Ashley wé lórí bí ó ṣe bá olórí Ronkẹ́ sọ̀rọ̀ nítorí pé wọ́n fẹ́ lọ sí Uganda àti pé olórí Ronkẹ́ ò fẹ́ ó good olórí Ronkẹ́ padà. So wọ́n ní ó bá olórí Rónkẹ́ sọ̀rọ̀ ipe ó ipe bó ṣe bá olórí Rónkẹ́ sọ̀rọ̀ bàbá kábíyèsí bá wíf sí ipe kó má ever try láti ṣerú nǹkan báyẹn mọ́ ẹ̀yin èèyàn ilé ẹ jẹ́ ká jọ gbọ́ gist tèmi tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀ ń gbọ́ mi ní if today is your first time on my channel please try and subscribe press the subscribe button so that whenever I post any gist you can get it my name is Mashola mo máa ń sọ Yorùbá ní orí channel mi. Mo dẹ̀ máa ń sọ̀rọ̀ lórí celebrity gist and royal gist. To my old subscribers, I say thank you. God Almighty will bless you. Please share this video, like and subscribe. Mo dúpẹ́ lọ́wọ́ yín òkè òkè ní ọlá yín máa máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Jẹ́ ká jọ gbọ́ gist ti ní. Wọ́n ní ó yẹ kí kábíyèsí mú olórí Rónkẹ́ àti olórí Tèmítọ́pẹ́ lọ sí Uganda. Wọ́n nígbà tán dé airport, wọ́n ní olórí Rónkẹ́ pé wọ́n feel sick, pé wọ́n wá ní pé bóyá kí wọ́n padà sí ilé. Wọ́n ní pé kábíyèsí òun Ashley lọ sí Uganda, wọ́n ní Ashley ti bẹ̀rẹ̀ wàhálà lórí trip yìí. Wọ́n ní so, wọ́n ní nítorí gbogbo wàhálà tó bẹ̀rẹ̀ yìí wọ́n ní kábíyèsí ṣáà ń wò kábíyèsí ò sọ nǹkan kan wọ́n ní but wọ́n ti plan trip yìí fún olórí Rónkẹ́ àti olórí Tèmítọ́pẹ́ pé àwọn náà máa tẹ̀lé kábíyèsí lọ sí trip yìí wọ́n ní bọ̀gbà tán wá lọ tán dé airport wọ́n ní pé olórí Rónkẹ́ ò feel good so wọ́n ní láti padà wọ́n ní sọ ìgbà tí olórí ronke padà sí palace wọn ní bí ashley ṣe bẹ̀rẹ̀ wàhálà pẹ̀lú olórí ronke nìyẹn wọn ní baba kábíyèsí sọ̀rọ̀ sí ashley tó jẹ́ pé wọ́n ní wọ́n blast ashley tó jẹ́ pé wọ́n ní in fact ó lágbára wọ́n ní bí ashley ṣe bẹ̀rẹ̀ sí í pariwo nìyẹn pé àwọn ni wọ́n ń fa wàhálà láàrin òun àti kábíyèsí wípé èèyàn burúkú ni wọ́n wípé èèyàn burúkú lolórí Rónkẹ́ wípé àwọn ni wọ́n ń kọ́ sí problem fún òun àti kábíyèsí wọ́n ní kò sí nǹkan tí ashley ò sọ sí olórí Rónkẹ́ tún ó ní bó ṣe bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ nìyẹn o wípé òun ni nọmba one o fún kábíyèsí o wípé wọ́n dìídì Bìtró fún kábíyèsí ni wípé so wípé kò sí èèyàn kankan tó lè dàárín òun àti kábíyèsí nù. Wọ́n ní bó ṣe ń sọ̀rọ̀ yẹn, wọ́n ní bàbá kábíyèsí ń wọlé, wọ́n ń gbọ́ gbogbo nǹkan tó ń sọ. Ṣé ó ti yé yín? Mm-hmm. So wọ́n nígbà tí bàbá kábíyèsí dé palace tán rí pé Ashley ń pariwo mọ́ olórí Ronke tó ń kígbe tí wọ́n dẹ̀ ń gbọ́. Wọ́n ní wọ́n dẹ̀ ní meeting pẹ̀lú àwọn kingsman ni torí kábíyèsí ṣẹ̀mẹ̀ wọ́n ti lọ sí Uganda wọ́n ní bàbá kábíyèsí sọ fún yín pé àwọn mọ̀ pé bó ṣe dé ìwàhálà ló gbé wá ipe àwọn mọ̀ pé bó ṣe dé yìí ó máa máa post sórí social media ni ipe látìgbà tó ti lọ kò sí wàhálà kò sí dààmú ní palace kò sẹ́ni tó gbọ́ ẹjọ́ anybody wípé kí ló dé tó jẹ́ pé orí social media ni ilé Ashley ipe kí ló dé tó jẹ́ pé kò mọ̀jú kó máa fa wàhálà lọ ipe kí ló dé tó jẹ́ pé kò mọ̀jú kó máa fa ìdààmú wọn ní bàbá kábí allegedly ni o nǹkan tá a gbọ́ là ń sọ torí ìsìn ni èèyàn kan tó ń kọ́mẹ̀tì pé ẹ story alleged mi mọ nǹkan tó máa ń ṣe yín ẹ̀yin èèyàn yìí tá a bá pe nǹkan fún yín ní alleged ṣé mo sọ fún yín pé mo wà ń bẹ̀ ni ẹ máa listen sí gist kẹ́ tó máa comment ẹ wo ẹ̀yin èèyàn gidi ẹ jẹ́ ká máa gbọ́rọ̀ lọ jàre so wọ́n ní pé bí bàbá kábíyèsí ṣe blast ẹ̀ nìyẹn pé irú èèyàn wo ni ẹ ná ipe kí ló dé tó jẹ́ pé ìwọ ṣá o ṣá láìkí kó o máa gbéra ẹ sórí social media wàá máa ṣe gànràngànràngànràn kí ló ṣẹlẹ̀ wọ́n nínú bí bàbá kábíyèsí gan wọ́n ní bàbá kábíyèsí sọ̀rọ̀ sí seriously ipe ó dẹ̀ láìkí káwọn èèyàn máa notice ẹ̀ ipe ó láìkí kó máa ṣe afẹ́fẹ́ yẹ̀yẹ̀ kó máa ṣe kó rí mi kó rí mi kó rí mi lórí social media ipe ó ní láti stop gbogbo ìwà rádaràda tó ń wù yìí wọ́n nínú bí bàbá kábíyèsí gan seriously wọ́n ní àwọn fẹ́ kó lọ láìlò kó má tiẹ̀ máa sọ̀rọ̀ kankan mọ́ ipa àwọn ò fẹ́ rí picture ẹ̀ kọ́kọ́ lórí social media ipe sin ló máa take picture tó máa máa post sórí social media tó máa máa ṣe fẹ̀fẹ̀fẹ̀fẹ̀ yẹyẹ ipa àwọn ò fẹ́ rí nǹkan bá yẹn mọ́ ẹ wò ó kì í tóbi small tin o ẹ̀yin èèyàn lé wọ́n ní nǹkan tínú fi ń bí Ashley ní pé olórí Rónkẹ́ àti olórí Tèmítọ́pẹ́ sọ́pọ̀tì kábíyèsí láti mú Queen Naomi padà wá sínú palace wọ́n ní kò sí nǹkan tó ń bí Ashley nínú jù yẹn lọ wọ́n ní inú Ashley ò dùn sí pé wọ́n support láti mú Queen Naomi padà wá sínú palace wọ́n ní so nǹkan tó ń bí Ashley nínú nínú nìyẹn tó fi ń wá bó ṣe máa bá olórí Rónkẹ́ jà tipátipá ẹ̀yin èèyàn lé àbẹ́ẹ̀rí pé èyí tún lágbára wọ́n ní so nítorí olórí Rónkẹ́ àti olórí Tèmítọ́pẹ́ ti ní kí agent máa lọ báwọn wálé wọn nínú ń bí Ashley pé wọn ò sọ́pọ̀tì òun wọ́n fẹ́ mú Queen Naomi padà wá sínú palace abẹ́ẹ̀rẹ́ epo lágbára hmm. ilé ayé yìí lágbára o wọ́n ní ashley ní pé tó bá jẹ́ pé wọ́n work together ní kábíyèsí òní nìkan lọ́ọ́ máa kan kúrò nínú palace yípe torí olórí Rónkẹ́ àti Tèmítọ́pẹ́ wọn ò lè sọ̀rọ̀ wọ́n ń ṣe bí wọ́n ń ṣe bí ẹni tí ò lè sọ̀rọ̀ ìtorí ẹ̀ ní kábíyèsí fi ní káwọn kúrò nínú palace yípe ńgbà tí wọ́n support ara wọn wọ́n ní ashley ló ń sọ gbogbo yẹn o ẹ̀rí pó lágbára ọ̀rẹ́ òdenu inú la rí ọ̀rẹ́ òdenu ṣáàjẹ́ ká dákẹ́ hmm. ní nǹkan tó ń bí ashley nínú nìyẹn o nítorí olórí Rónkẹ́ àti olórí Tèmítọ́pẹ́ wọ́n sọ́pọ̀tì kábíyèsí láti mú Queen Naomi padà wá sínú palace wọ́n ní in fact gan wọ́n ní eh, olórí Elizabeth Dr. Elizabeth òkè ń bá ashley sọ̀rọ̀ pé torí ìwà wọn kò tiẹ̀ láìkí bó ṣe máa ń behave rárá ẹ̀yin èèyàn legist tá a gbọ́ ta ní èmi ò ní sọ nǹkan kan lórí ọ̀rọ̀ Ashley mo ti ní mi ní máa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Ashley mọ́ ṣùgbọ́n tí n bá gbọ́ any gist màá mú wa bọ́ mi ní torchlight lórí ẹ̀ nǹkan tí bàbá kábíyèsí ti sọ fún òun náà ni torchlight tèmi náà fẹ́ sọ so wọ́n ní bàbá kábíyèsí sọ̀rọ̀ sí i pé kó stop gbogbo bó ṣe máa ń ṣe afẹ́fẹ́ yẹ̀yẹ̀ lórí social media wípé àwọn ò fẹ́ rírun nǹkan bá yẹn mọ́ wípé olórí Ronke ò kí ń ṣẹgbẹ́ kó má sọ̀rọ̀ sí olórí Ronke bá yẹn mọ́ so gist ta gbọ́ nìyẹn ta ní ká mú wá fún yín etí tẹ fi ń gbọ́ mi ò ní di ọwọ́ tẹ fi ń tẹ subscribe like òní kọ̀sàlẹ̀ àpò òkè òkè lọ́la yẹn á máa lọ èmi ọmọ yín ni o Mashola thank you so much share this video like and subscribe.